الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe màsíhù tá à ń retí Ìsá ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pópúrọ̀ ni Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ̀ òpùrọ́ ní gbogbo wọn o kàláwù fi sọ sọ wa káàmọ́dì kèfèrí o bí ìjọ àwọn ahmadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú Ibrahim Niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. بسم الله والحمد لله والصلاة والسلام على خاتم النبيين محمد بن عبد الله وعلى آله وأصحابه mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé lóko ní kíkí ti àlàáfíà wípé asalaamu wa rahmatulahi wa barakatuhu. wa káàbọ̀ sórí ètò wa irọ́ amadíyà èyí ni ìjókòó kẹtàdínlógún irú rẹ̀ insha Allah wàyí òní yọ́mù sàk déètì òní ọjọ́ kọkànlá oṣù karùn-ún ọdún fourteen forty ní àná nígbà tí a parí ìdánilẹ́kọ̀ọ́ ti tàná tó di pé a kí magribi lẹ́yìn náà ta kí ìrun ìṣáì so a ti kí ìrun ìṣáì tán ni a rí àwọn alàgbà kan a rí àwọn alàgbà kan tí wọ́n wá ó wá fún ọ̀rọ̀ kan pàtàkì tí èmi ò tí ì máa irú eléyìí tí í ṣe ń bẹ̀. ọ̀rọ̀ kan tí wọ́n pàtà sọ ni pé wọ́n ní èyí ṣe tí mo fi ń kó àwọn papọ̀ mọ́ra wọn mi ò wá sí ìmọ̀ àwọn tí mò ń kó papọ̀ mi ò sì sí ìmọ̀ ìfun tiwọn nínú ọ̀rọ̀ náà wọ́n wá sọ fún wọn wípé ilẹ̀ ti ṣú àwọn èèyàn ti lọ sílé tó di ní òní tí í ọjọ́ sábtì kí wọ́n padà wá so látàárọ̀ ni mo ti ń retí wọn pé ká gbọ́dọ̀ kú sọ̀rọ̀ náà ṣùgbọ́n wọ́n láwọn wá nìkan bí aago mẹ́ta wọ́n láwọn ò rí ẹnìkan kan nínú mọ́sálásí bá a ti wá fẹ́ bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ báyìí kò ní wọ́n dé bó tilẹ̀ jẹ́ pé kò sábúrú kí n sọ fún ọ wípé ẹ jẹ́ ká parí ìdánilẹ́kọ̀ọ́ ṣùgbọ́n mo wo ìdààmú wọn lórí bí wọ́n ṣe wá lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì so kọ́ máa dá sí wípé yọ fẹ́ dàbí ẹni pé èèyàn dọ́gbọ́n sá sẹ́yìn fún ohun tí wọ́n bá wá tó sì jẹ́ pé àwùlẹ̀ tí ìmọ̀ inú wọn so nípa bẹ́ẹ̀ kó tó wá di pé á tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tá ń bá lọ ẹ jẹ́ kí á fún alàgbà wa yìí ẹ jẹ́ ká fún wọn ní àǹfààní káti ẹ̀ kí ni wọ́n bá wá gan ní pàtó asámọ̀ pé ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ tá ń sọ ni ọ̀rọ̀ ẹ̀sìn so àwa fẹ́ fún wọn ní àǹfààní pé káti ẹ̀ kí gan ni wọ́n bá wá ní pàtó nítorí náà a fẹ́ kí ẹ dárúkọ yín fún àwọn èèyàn kí wọ́n lè gbọ́ yín sẹ́rí yẹn ẹbí nìyẹn mọ́ aṣọ ni. ẹ̀sìn pín ẹ̀ máa ń báyìí ẹ̀jẹ̀ sún sókè. bàbá mi pín ẹ̀kún bàbá mi pín ẹ̀kún wọ́n tiẹ̀. ok o ti pín. ẹ mú lọ́wọ́. now. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. اسم سراج الدين بن إبراهيم orúkọ yín. siraji dín ọmọ ibrahim. wọn lórúkọ àwa ni siraji dín ọmọ ibrahim ok. láti bí bẹ́ẹ̀ wọ́n ń kébo onímọ̀tí ń gbọ́ tó gáàmù lórí afẹ́fẹ́ kẹ́hìn dárúkọ pé àwọn àjọ ìjọ amíyà amadíyà ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti máa pé gbogbo wa ìsìláàmù kan náà jọ ni wá kí ló dé tá à ń ta kó ìjọ kan tá à ń sọ fún kan ò dáa ìkan ló dáa èmi dáa wò yìí ìjà ń yà lè ṣùgbọ́n gbà tí mo wà ń gbọ́ tẹ́ ń sọ̀rọ̀ kí náà wàá bá yín kò dẹ́yìn sí pé à ń ṣe ìfàǹfà ìbáwọ́pá à ṣùgbọ́n àlàyé ẹ̀sìn ni so ẹni tí ẹ bá ti sọ máa lè wọn àgbọ́dọ̀ máa dá ọkọ rẹ bí nǹkan kó má lọ bẹ̀rẹ̀ ẹjọ́ kí ló tẹ̀ bí sọ̀rọ̀ nípa wa báyìí kí ló ṣẹlẹ̀ tí mo bá wà nìyẹn. ok ẹ ṣeun àti máa nǹkan tí ẹ bá wá báyìí ẹ ní onítìjàníyà nìyí. ẹ jáde. ok ẹ sì gbọ́ sí àǹdàkọ tìjàníyà. so ẹ wá rí i pé ọ̀rọ̀ náà ó kàn yín. ok. Eh, ìbéèrè tí màá kàn fi léèrè ni pé kí lẹ gbọ́ tá a sọ nípa tìkà níyà gan ní pàtó. wọ́n ọgbẹ́ mi gbọ́ ní pàtó ni pé ẹ̀ ń kàn jẹ́ mọ́ wọn pé bídíà sì ni wọ́n ń ṣe. ok pé a kàn jẹ́ mọ́ pé bídíà ni wọ́n ń ṣe. ok so ṣé kò sì rí bẹ́ẹ̀. láà kò rí bẹ́ẹ̀. kò rí bẹ́ẹ̀. náà. ok now ǹjẹ́ ẹ lè sọ fún wa bí tìjàníyà ti bẹ̀rẹ̀ now tìjàníyà ìṣàdédé bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ láti orí àrọ́mọdọ́mọ ànábì tí wọ́n ń pè ní baba mọ̀lá kẹ́hà mẹ́ta tìjàní lórí abúláwùsá aláàlú nígbà tí ẹgbẹ́ nínú ẹ̀kọ́ tẹ́kọ́ wa pé alámi ìfúnma méje ọmọ kan ló gbẹ̀yìn bí sọ̀rọ̀ lánàá àmì nana Fatima tó gbẹ̀yìn ànábì wọ́n ti fi fún méje àlì nítorí ànábì. ìgbà tí wọ́n ànábì sọ alákọ̀ọ́kọ́ ní wọ́n bí ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ ní oúnjẹ ẹ̀. alákọ̀ọ́kọ́ nù azan obìnrin wọn sọ ní ṣé yàrá àbẹ̀kádìrì jìlánà wa jìlánà ẹlẹ́ẹ̀kejì zin òun bí ma wọ́n sọ ní bóòlánà ṣe hàmìlá tìjáni ẹ má jẹ́ kí microphone yìí ọkàn ìdí ẹnu máa fún wọn lè máa gbọ́ nǹkan tí dáadáa ẹ dákun níta ní ìsìn táwọn èèyàn ṣé wà mẹ́ta ti dá ní ẹni bóòlù ti kẹta nìyí. àrọ́mọdọ́mọ ànábì ni. àrọ́mọdọ́mọ ànábì ni. ok àrọ́mọdọ́mọ ànábì ni. náà. ẹ̀ẹ́n àkọsílẹ̀ wo la máa rí kà tí ó fi hàn pé àrọ́mọdọ́mọ ànábì ni. àkọsílẹ̀ tá a máa rí kà ní àmọ́tò sọ fún yín yẹn wípé síbi ali tí wọ́n fi fásitì náà fún wọ́n bí ọmọ àkọ́kọ́ wọ́n sọ ní azan wọ́n bí ọmọ èkejì wọ́n sọ ní uzen azan ló bí ṣé àná àbẹ̀kọ́dé ìjìlá níwájú náà yìí táwọn oníláwọ̀ wà ní tẹ̀lé ìlànà tí wọ́n àwọn bá mi délé. ẹ má jẹ́ kó ẹ má jẹ́ kó kẹ́ni yín náà ẹ wo bí mo ṣe gbé spíkà yìí bí mo ṣe gbé microphone yìí bẹ́ẹ̀ ni kẹ́sẹ̀ kẹ́sẹ̀ yín náà. ẹlẹ́ẹ̀kejì uzen òun bí ṣé àmàdà tìjáni tí àwọn tìjáni yà ń pè alàgbà sẹ̀ràjìdín àbí náà ó tẹ́ ń sọ ní ìsìn ẹni asari bí abdulkadir jìláni ẹni hussein bí ṣéwà amada jìláni ipò lẹ́tì rí kà bẹ́ẹ̀ torí pé ẹni sùúrù ẹni sùúrù torí pé tẹ́ ẹ sọ ohun ayé ìgbà tí asari wà láyé ní ìsìn ó ti àtiwọ́ one thousand four hundred and forty-two years one thousand four hundred and forty-two years okay na ẹsì sọ ní ìjókòó yìí wípé Hasan lubi Abdulkadiri Jilani Hussein lubi Sheikh Amada Tijani tíra wo lẹ ti rí nǹkẹ́ sọ̀rọ̀ ká torí pé kò sojú yín tíra wo lẹ ti rí ká. náà lọ́dọ̀ kò fẹ́ jù tẹ̀yìn náà. Eh. ìgbà tí àwọn ló pẹ́ yí pé àwọn ìjọkan ọ̀dá ìjọkan dá ló tí àwọn lẹ́bí pé ìjọkan dá ìjọkan ọ̀dá tí sọ pé ìjọkan ni ok eh, ẹjá mọ̀ lójú ẹ̀ ní kọ̀ọ̀kan tó ní bá gbé ẹjọ́ dé kóòtù tí wọ́n bá fẹ̀sùn kàn yàn òun tí ó kọ́kọ́ fi ẹ̀sùn tó fi kàn òun lófin rinlẹ̀ yóò wá sọ pé ẹni tó fẹ̀sùn kàn òun kó sọ pé kò rí bẹ́ẹ̀ tàbí rí bẹ́ẹ̀ nígbà tẹ́ máa yanjú ìrùn tán ló lọ́ wàá sọ wípé èmi náà lẹ́sùn tí mo fẹ́ fi kàn ọ́ o. ẹ ò gbẹ́jọ́ rẹ ti bẹ́ẹ̀ gbẹ́jọ́ lọ́wọ́ mi ló jẹ́ kí n náà máa tó rẹ̀ ó yé mi ó yé mi ṣe rí ohunkóhun tẹ́ bá fẹ́ sọ tí yóò jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ tiwa a gbọ́dọ̀ rí àkọsílẹ̀ tó fi hàn wá bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ yóò jẹ́ ọ̀rọ̀ wọn ní wọ́n pé kìí sọ̀rọ̀ wọn ni wọ́n pè ó ń kálukú náà ní kó lọ ka biography láti ibi tó ti bẹ̀rẹ̀. tó ẹ máa gbọ́ àfa sẹ́ni tó jẹ́ kí n fún yín láàyè. usaf ẹ wo nítorí jẹ́ níbo kẹ́kẹ́ fún mi láàyè tó ń fẹ́ fún mi èmi náà bẹ́ẹ̀ bá ń tọ́ ní wọ́n mi pé anábì òfin kọ́ wa pé ká máa bú ìjọ kan owó láàmà tí tí ṣe tolúwa ń nu gbogbo ẹ̀ owó láàmà tí tolúwa bẹ́ẹ̀ fẹ́ ó gbà nu gbogbo ẹ̀. ṣé ọ̀wọ́ tẹ bá nù. bẹ́ẹ̀ ni. ẹ ṣeun àwọn àbújọ kankan. bọ̀ ẹ ṣe wá specialize tọ́pìkì lórí Tìjàníyà Ahmadiyya kí ni ẹ̀sẹ̀ náà fi tẹ̀ yìí tí ò bá sí àwọn tó ti wà lánàá kẹ́yìn tó dé tẹ́bí egún lẹ̀ ń bọ nínú ẹ̀bàdàn tẹ́lẹ̀. ok sọ parí. ó ti parí. ok tẹ́rí dìde pé ẹ kọ́kọ́ fara balẹ̀ adásí pé ẹ̀sìn nínú ẹni tí ó ní ẹ̀rí ọ̀rọ̀ lọ́wọ́. kájọ pé. kò sẹ́yìn kankan tá a lè tọ́jú ẹ̀rí kùránì lọ màá sì má ti ra tèmi náà wá. a ti dèrè ẹ̀rí kan ní ìsìn ẹ̀rí fún wa. ẹ̀rí wo. ẹ̀rí bó ṣe já sí pé hasan bí abdulkadiri hussein bí sehu amadu tijani. náà ṣé ìgbà tí síbi ali àti fatima tí wọ́n sọ fara wọn tí wọ́n bímọ ẹ̀yin ò rí kà nínú tí a ní pé wọ́n fi azan wọ́n ti bí hussein gbogbo mùsùlùmí ló mọ̀ pé fatima bíi hasan àti hussein. gbogbo mùsùlùmí ló wà máa pé ṣé azam òun ló bí jẹ́ abdulkadir jilani wa jilani hussein ló bí jẹ́ ahmed tijani. gbogbo mùsùlùmí ò mọ̀ bẹ́ẹ̀ torí kò sí lákọọ́lẹ̀ kankan. àbá mi ìbá yín lójọ́ lágbẹ́ ẹ̀rù yín pàṣẹ àti gbogbo ẹ̀yin ènìyàn mo lérò pé ẹ rí báyìí ní ìsìn wípé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ọjà ọ̀rọ̀ ẹ̀rí ni tá fún wọn láàyè báyìí o tí wọ́n mọ̀ sọ káàkiri náà ni wípé àfún wọn ní ààyè pé wọn ní ààyè a ti bá fún wọn ní ààyè wọn ò rí nǹkan kan tí wọ́n sọ gbogbo ayé rí báyìí wọ́n wọ́n ní after tó bí àtùtùkọ́ ọdún jìnnà ni òṣèlè tó bí ṣé ṣe wà jìjà a ló wà wọn ò so ẹ̀rí pé irú ẹni yìí kọ́lọ́ba ti ṣàánú rẹ̀ ni kọ́lọ́ba ti ṣàánú rẹ̀ wọ́n ní ìdí kí wọ́n farabalẹ̀. irú ẹni yìí wọ́n ní bùkátà sí kí wọ́n fara balẹ̀ ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹni tó fẹ́ nímọ̀ ẹ̀sìn ó gbọ́dọ̀ fara balẹ̀ dáadáa ẹni ẹgbọ́ tí à ń dárúkọ tìjàníyà àmàdíyà lẹ́fi so èmi tiẹ̀ lérò pé wọ́n ní tíà kan lọ́wọ́ tí ó sọ fún wa pé Tìjàníyà dáa ni so wọn ò rí tíà kankan mú lọ́wọ́ tíà tẹ́ ń mú lọ́wọ́ kò ṣeé sí kò ṣeé kà wọ́n tún wá sọ ntójú wọn ò tó wọ́n ní Hasan ló bí Abdulkadiri ẹ Hussein ló bí Shehu Ahmada Tìjàní irọ́ táwọn àfa àwọn máa ń pa fún wọn nìyẹn o. irọ́ tí ẹ máa pa fún wọn lẹ́yìn náà rí yẹn o tọ́rọ̀ bá wá dé ojú ọ̀gbagadà tọ́rọ̀ bá wá dé gbangba wá lé àtàn yọ àdí hàn hàn hàn gbogbo mùsùlùmí ló mọ wípé Fatima ó bí Hasan àti Hussein kò wá sí mùsùlùmí kan tó lè yanu ẹ̀ sọ pé Hasan ló bí Abdulkadiri. hussein lòbí ṣé òtìjà ní báwo ni wọ́n ṣe tán báwo ni wọ́n ṣe tán wọn ò tán bì kankan wọn a máa ní àrọmọdọ́mọ ànábì ní ṣé òtìjà ní àrọmọdọ́mọ ànábì ní ṣé ọ̀bùlẹ̀kọ́dé ìjèlá ní lórí irọ́ ok tí ẹ bá tiẹ̀ wá gé àrọmọdọ́mọ ànábì náà ṣé wọ́n ní kó bàtà ànábì jẹ́ ni ṣé wọ́n ní kó bẹ̀sìn ànábì jẹ́ ni. ntí ṣé òtìjà ni wàá dánwò ó wàá bẹ̀sẹ̀ ànẹ́bì jẹ́ ni ó wá eléyìí là ń sàlàyé fáwọn èèyàn ó wàá ba ẹ̀sìn ànẹ́bì jẹ́ ni ṣùgbọ́n ara wọn ò ní balẹ̀ wọ́n sì ní àìbalẹ̀ ara olórí àìsàn ni olórí àìsàn ni lára wọn ọ̀bá rẹ̀ ní ìsìn bí wọ́n ṣe ń jòwèjòwè káàkiri nu ni wọ́n ń gbà káàkiri lórí irọ́ sórí irọ́. odidi irọ́ ni tìjáníyà odidi irọ́ ni kì í sàbọ̀rọ̀ odidi irọ́ ni. ẹ wá ní ẹ ẹ ń kó wọn papọ̀ àṣẹ ní kó yín pọ̀ mọ́ amadíyà tẹ̀bọ̀ ń rọ́nà làwọn amadíyà náà ẹnì yòówù nínú yín tó bá ní ẹ̀rí lọ́wọ́ kó máa bọ̀ a máa wẹ́kọ̀mù ẹ̀.